ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ojúmọ́ ire mo rò pé ń gbádùn àlàyé táwọn afáwà Sheikh Imam Abdul Jelil Alasha tí wọ́n ń ṣe fún wa nípa ọ̀rọ̀ bá àti tọ́ ọmọ gbogbo ẹ̀ náà lè gbọ́ táwọn afáà ṣe fún wa afáwà Alasha sì wà ń kalẹ̀ ní báyìí bàbá mo sọ lẹ́ẹ̀kan wípé ẹ máa yànnàná fún wa lórí ẹ̀kọ́ wo ní ń bẹ nípa pé ànábì ní ká pèrún sọmọ létí ọ̀tún ká ṣe ká mà fún Ọlọ́run. alhamdulilayi igba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ wa níyà tí mọ́ sọmọ́ di nǹkan tí ò dáa inú mọ́ tẹ̀lé ọmọ wá sí ilé ayé tí wọ́n sì àwọn kan wà tí wọ́n ti dúró de pé wọ́n ń bí torí pé májẹ̀mú ti ń bẹ láàrin ṣètọ́nà àtọ́lọ̀ nù gbogbo àwọn ìdá tó dá òun dà wọ́n láàmú òun gbọ́ tó òun gbòsì òun gbàwájú òun gbẹ̀yìn wọn òun ní jẹ́ wọn láti òun ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn kan rántí àti ṣe tiẹ̀ ó ti wá ní àwọn sayatin Hmm. tóun náà ti máa dẹ pé eléyìí ti lóyún ó ti fẹ́ bí mo báyìí nísìn ọyẹ lọ tẹ́lẹ̀ ọwọ́ yìí kọ́dà inú oyún ni wọ́n ti máa tẹ̀lé mi kí wọ́n ti máa mọ̀ nítorí ẹ̀ wọ́n bẹ́ẹ̀ lómi gan ṣe nínú ah, oyún. ó sì rí nìyí ṣùgbọ́n tí kẹ́tẹ́ tó bá ti bímọ tán tó bá ti bímọ tán tóbìnrin bímọ tán tó bá já sí pé wọ́n bá ti wọ́n ṣe ń wẹ ọmọ nìtàn ní bàbá ọmọ gbé ọmọ ẹ̀ tàbá àfa kan ló pè tó bá pè mí sí létí ọ̀tún ó sì kọ́ mọ̀ sí létí òsì àwọn ṣẹ̀yà tì yẹn wọ́n á sá lọ dànù. Allah wọn ò ní ráyè tí ọmọ mi mọ́ hmm. àwọn tí ó wà tẹ́ ọgbà àwọn ọ̀rọ̀ wá níyà tó dáa iná máa tẹ́ ọgbà ọmọ ni. àwa ń tọ́ ọmọ ni lọ ọmọ gbé di pé ó ń gbọ́njú ní tó dáa jù ní pé kéèyàn máa jẹ́ kọ́ ọmọ gbọ́n tó dáa ká mọ̀ fi ti ọmọ gbọ́ ìgbọ́kúgbọ́ Hmm. àwọn ilé ní ọ̀tọ̀ ni mọ ẹsìn. bí àwọn orin ẹtí ní problem bẹ́ẹ̀ni ọlọmọjà ní problem kọmọ ní problem o. so torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ pé òun ò dáa hmm. ṣùgbọ́n títọ́ tí wọ́n tọ́ wọn náà ni wọn ò gbọ̀nà tó lẹ́tọ̀ọ́ tọ́ wọn. Hmm. ẹ wọkọ àti àwọn tọkàn pàdé ara wọn lẹ́nu ìwé ẹ̀ tọkàn fúnra wọn lóyún tọkàn bímọ tí wọn mọ fálù oyún tó gbèlè fálù ọmọ ọba máa bí kó bí ó bá sì ní ibi kó kọrí sílé ìyá ẹ. so ngbọ ọmọ dàgbà kò gbádùn bàbá àtìyá ẹ ọ̀pọ̀ ọmọ ní tí wọ́n ń gbọ́ ní kékeré náà náà practicalize ẹ̀ kódà níléèwé kí ló kọ bàbá ẹ lórí ibú kí ló kọ ìyá rẹ ó lọ sí ni ní tí bàbá àti ìyá ìjà lójoojúmọ́ tí ń pera wọn nìyẹn aláti máa sọ́ra ọ̀tọ̀ ni ìmọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ni ilmul hal ìmọ̀ ṣe sí méjèèjì ni làwọn ọmọ yẹn nídìí Ànábì wa Muhammad sallallahu a bá tún bí ọmọ a tún gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ wa dọ́gbandọ́gba Ànábì walamu yuhyinia walamu yuri yufira ala awuladihi wajabata alehi lijanna anabi sàlám ní ẹni tó lọ ń bá fún lọ́mọ obìnrin ẹyọ kan so tí ò rí mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tí ò tún wá yẹpẹrẹ tí ò yẹyẹ ẹlẹ́ẹ̀kẹta ni pé tí ò tún wá mú ọmọkùnrin ẹ̀ kó gbọ́lá fún lórí ọmọbìnrin ẹ̀ ó ní tó bá lè gbìyànjú tó ṣe déédéé pẹ̀lú àwọn ọmọ nù ó ní ọlọ́run máa fún lálùjẹ́ náà ni. Allahu Akbar. a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìkan jù kan lọ àwọn ilé mulhal nìyẹn o inú ilé mulhal nìkan máa gbọ́ ohun tó dáa ọ̀rọ̀ Ọlọ́run nìkan máa gbọ́ irun kíkí askar nìkan máa wá máa gbọ́ torí tó bá ti ń gbọ́ lẹ́nu wa náà ló mọ̀ sọ́ǹtà hmm. so lẹ́yìn ìgbà náà kí o límùdì níyà kájọ sẹ́sìn kó tó di gbogbo ohun tó ṣe ọmọ jẹ́ dókítọ̀ ó máa jẹ́ lọ́ọ̀yà ìyóhù tí ọmọ fẹ́ ṣe ó gbọ́dọ̀ kọ́kọ́ ní ẹ̀sìn hmm. so ní ó jẹ́ já sí pé tẹ́ bá rọ Suratul Luqman ó ṣàlàyé púpọ̀ ọ̀rọ̀ àánú ìlẹ̀kùn Luqman ọkọ mẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ púpọ̀ téèyàn bá lè fọ́lọ̀ àwọn ìgbésẹ̀ tí ànábì Lukman tó fi ń tọ́ ọmọ ẹ̀ ní èyí ó jèrè ọmọ. ya bunayya la tushrik billahi inna shirka zulmun azim ọ̀pọ̀ níbẹ̀ hmm. tí bá dé nu suratul Isra bákan náà tí bá dé nu suratul Isra ọlọ́run sọ wípé látàkùlù bismillahir látàkùlù àwòládàkún káṣíyàtà ìmùlákìn. náà nù nàrùsùkùn. tẹ́ bá lọ́mọ tó bá yàyàkuyà lé nísìnyí tí wọ́n bá mú tọ́ pálábá bá ṣégi rìn kùnrin àbí ṣekúṣe tó lọ ṣe bóyá ọjọ́ lọ jalè ni wọ́n á ní ẹ dákun torí ọlọ́run àwọn àwọn òbí òun náà ni. àwọn òbí òun ni. Hmm. àwọn òbí òun náà ni. bàbá ẹ dákun sẹ́ni níbi tẹ́ ẹ dé yẹn mo fẹ́ kí ayan nàná kínní kan hmm. kí ni impact kí ni àtúbọ̀tán àti tí máa kó bàgbèsè ayé ọmọ kí òbí ọkọ àtìyá kí wọ́n jà kí wọ́n ah, túká. divorce. bẹ́ẹ̀ ni kí ìpínyà láàrin ọkọ àti ìyàwó hmm. ó máa ń kó bá ọmọ torí kò ní jẹ́ kí ọmọ ó ní àsìkò tó yẹ kó ní pẹ̀lú ìyá ẹ̀ kò ní jó ni hmm. àsìkò tó yẹ kó gbàgbọ́ pẹ̀lú ìyá ẹ̀ kò ní jó rí àwọn ẹ̀kọ́ yẹn gbà tó lóbìnrin gangan ló ń ṣe sẹ́jù lórí ẹ̀kọ́ ọmọ hmm. kò sì ní jẹ́ kó ní àǹfààní láti kẹ́kọ̀ọ́ tó yẹ kọ́kọ́ lọ́ra bàbá ẹ̀ táwọn olóyìnbó ń pè ní sense of belonging sí àwọn méjèèjì kò ní ni so ibi tó wù kó wá wà lásìkò yẹn tí ò bá jẹ́ pé bóyá ó bá jẹ́ pé ibi tí wọ́n bá fi sí ó jẹ́ ti ilé ọlọ́run ọ̀dọ̀ àwọn tó mọ ọlọ́run ọmọ nìyí tó bá rí ni ó mọ̀ sí irú ọmọ bẹ́ẹ̀ kí ni ẹ mọ̀ ń dábà ó mọ̀ ń dààmú ẹ̀ ní ọjọ́ iwájú ó já sí pé divorce ọkùnrin á fẹ́ obìnrin mi. obìnrin náà fẹ́ ọkùnrin míì ṣùgbọ́n ẹ̀kọ́ tó yẹ káwọn ọmọ nìyí rí kọ́ láàrin àwọn méjèèjì tí wọn ò rí kọ́ ni tí wọn ò gbádùn bí ni yípadà mọ́ hàn lára ọmọdé wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ́ẹ̀ ni mo ń ṣépè fún òbí lọ́jọ́ iwájú á ní torí pé òun lẹ́ni tọ́hún ni òun kàn lẹ́ni bí òun ni òun lẹ́ni tọ́hún ló fà á tó ń fi rìn tó rìn lọ́wọ́ pálábá ségi ẹ bá ra àwọn ọmọdé bá wo social media nísìn ẹ máa oríṣiríṣi àwọn obìnrin pẹ̀lú mo fẹ́ travel mo fẹ́ ṣe kíní kan ìṣekúṣe tí wọ́n ń ṣe wọ́n ní ibi tí wọ́n wà tí wọ́n èmi àmúmi lójú á máa ṣépè fún bẹ́ẹ̀ tẹ́bá wọn rọra tẹ́bá wo bẹ̀ náà ẹ̀rọ àwọn ọkùnrin míì tí wọ́n á di lọ́wọ́ di lẹ́sẹ̀ tí wọ́n á máa lù wọ́n kù wípé kí ló wá nígbà tí ló rọ̀gbọ̀ ni. so ẹ dákun àwa tá à ń bí ọmọ a fẹ́ jèrè ọmọ ẹ dákun ẹ já gbìyànjú ká tọ́ ọmọ wa kó tó di pé orí mi jẹ́ ǹjèrè ọmọ táwọn bàbá máa kọ pé orí mi jẹ́ ǹjèrè ọmọ ẹ̀dá mi jẹ́ ọmọ pẹ́sẹ́ ọmọ pọ̀ ẹ̀dá mi jẹ́ ǹjèrè. kó tó jèrè ọmọ kọ́kọ́ ṣiṣẹ́ ọmọ kó tó jẹ èrè ọmọ ni èèyàn ṣe wàhálà kéèyàn tó jẹ èrè lórí wàhálà ni téèyàn ṣe ni ẹ̀wà lájì wa ẹ̀ tí wọ́n wà ní Ìlọrin tọ́núṣẹ́wò wà ní ọmọ mi ní ìwà láàyè mi ni mo bí ọmọ ẹni bá a dára àáfi ṣe yàrá ni èmi ni mo bí kó tó dì bẹ́ẹ̀ ó ṣe wàhálà ni hmm. Ọlọ́run kó mọ́sà tọ́jú àwọn ọmọ náà fún wa. àmín ya Allah Ọlọ́run dákun mọ́sà tọ́jú àwọn ọmọ wa ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah ọ̀rọ̀ ńlá làwọn àfáà wa ń bá wa sọ látàárọ̀ tí gbogbo wa náà ń gbádùn yìí torí pé kí ni hmm. ní àwùjọ tá a wà lónìí oríṣiríṣi nǹkan là ń rí oríṣiríṣi ọmọ là ń rí tá a wá padà ṣèwádìí gẹ́gẹ́ bí oníròyìn wípé kí ló ń fa wàhálà yìí gan a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò títọ́ mọ́ lónìí bẹ́ẹ̀ sì ni hmm, tẹ́ bá ń gbọ́ area boys area girls area kankan ò bímọ o area kankan ò bímọ ọmọ tẹ̀yìn kọ̀ tẹ́ ẹ̀ tọ́ nu ilé yín dádì ọmọ yín tẹ́ ẹ̀ tọ́ mọ́mì ọmọ yín tẹ́ ẹ̀ tọ́ yẹn òun ló máa lọ lè bá area area wa bá yín tọ́ Our di area boys ọmọ tẹ̀yìn ọ̀tọ́ lóbìnrin ní ọ̀lọ́ bá area area wa bá yín tuntọ́ our di area girls ní tó ń fa nìyẹn ni wọ́n fi ní ẹja tó àwọn ọmọ wa ẹja fẹ̀kọ́ ẹ̀sìn ká fi kọ́ wọn ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí ẹ fẹ́ kọ́ ìsìláàmù yín ẹ fi kọ́ ọmọ yín ẹ̀yin tí ẹ jẹ́ kìrìsìtẹ́nì náà àwọn ìwà dáadáa ni bíbélì náà sọ pé ká fi tọ́ ọmọ wa bíbélì náà ní tọ́ ọmọ rẹ kó lè fún ẹ ní ìsinmi lọ́jọ́ iwájú ẹ̀yin náà ẹja fẹ́ ẹ̀kọ́ ìbẹ̀rù Ọlọ́run ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ká fi kọ́ àwọn ọmọ wa ká má jẹ́ kí ẹrẹ àwọn gbà wọn tọ́ mọ́ wa lọ́wọ́ táwọn afáàn sọ fún wa nu torí pé ọ̀pọ̀lọpọ̀ lónìí oúnjẹ ọmọ la fẹ́ jẹ o àmọ́ àfẹ́ ṣiṣẹ́ ọmọ mọ́. ojúmọ́ ti mọ́.